ẹ wá wọ̀nyí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo ìwé káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ̀ka ìjọba lọ́kùn òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn ìwé dùn wọ́n ẹ wá kó wọn baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹ̀ tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó owó ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. Fresh FM la Fresh FM la àní Fresh FM la wa ń tẹ́tí sí sá. Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la eh, wa ń gbọ́. òkè téńté tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. Eh, eh. one zero five dot nine ònkìlẹ̀ falafala fresh fm. tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde FM adúpẹ́ o. adúpẹ́ o ọlọ́run ṣe àti ẹ̀pẹ́. Mm, irọ́ adúpẹ́ ni àpẹ́. alihamudulilayi. àsìkò tẹ́ ẹ̀ retí wa náà la dé. bẹ́ẹ̀ni àwa tẹ̀ sí ń retí ọ̀n náà la sì dé yìí. ẹ̀yin tá a fẹ́ bá náà la bá ọpẹ́ ni fún ọlọ́run ọba. ajá balẹ̀ ìròyìn rèé o ní tilé ti kó káàkiri àgbáyé ibikíbi tẹ́ ẹ bá wà tẹ̀ tí ń gbóhùn wa ẹ̀kọ́ àmójúbà alákọ̀tún náà ni látún kìyìn agbẹ́ntẹ́ mọ̀ ọ́n jẹ́dẹ́ o ajá balẹ̀ rèé bí ẹ̀mú kọ́lọ́kọ́ hmm. ó dùn gbẹlúra o ẹ̀ ah. mọ̀ yọ ẹ mọ yọ sára. ẹ ṣeun pẹ̀lẹ́. o. kérésì ń ta sánsán ó ku. a kò ta sánsán o. ó rí bí ta ṣe rí ni. mo ní afẹ́fẹ́ kérésì gangan. afẹ́fẹ́ gan ọ̀ta sánsán mo jà parọ́ mo jà parọ́. a máa ń gbọ́ jingo bẹ́ẹ̀ jingo bẹ́ẹ̀ a ń gbọ́ jingo bẹ́ẹ̀ kiri. wàlẹ́ jingo bẹ́ẹ̀ náà la ń gbọ́. ẹ̀hún náà láfẹ́fẹ́ ti mú ta sánsán. jingo bẹ́ẹ̀ jingo bẹ́ẹ̀ ọlọ́run ló ní kí iléeṣẹ́ fresh fm kọ́ wà ń ta o torí bí èbá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ọ̀bá fajúro kókókó ni o. Ah, ọlọ́run ah, ah. ọlọ́run ọlọ́run kó ṣàánú wa o. fọkàn ẹ balẹ̀ gbogbo gbogbo ìdè ìnode ìdè ìnode ń sìn nígbà tó bá fi rí bí ọjọ́ méjì ní ìsìn ó bẹ̀rẹ̀ sí ni sí ń fadìyẹ káàkiri lórí ọ̀kadà nínú máa wá. ṣé o ní one twenty three ni. ní ìwọ onímọ̀ kan. Eh, eighteen o. o ní eighteen. mo nígbà tó bá fi rí bí ọ̀la ọ̀tọ̀la ní ìsìn àwọn ah, yóò máa fa adìẹ káàkiri. àwọn ọkadà ẹ ẹyin lẹ́wọ̀n àmọ́ bí wọ́n pè é. rántí pé ibi tí wọ́n ti tètè san sáálárì ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ni àbí ẹ bá fà sẹ́yìn ni o ah. wọn ṣàgbọ̀dọ̀ tó san lọ́jọ́ kérésì. Ah, anything can happen. rárá rárá wọn fà sẹ́yìn ohun tó wí dáná nù bí rọ́ọ̀dì twenty two twenty three kìnnìkan bọ́ọ̀ta kìnnìkan mm, èyí ò bá wọn ẹni tí ò wá gbowó oṣù mi kankan ọlọ́run ọlọ́run ó ṣe ìyanu ọlọ́run ó ṣe ìyanu. ọ̀pẹ tí sì ń gbowó oṣù náà. kàkà kí gbajúmọ̀ kàkà kí gbajúmọ̀ yín ọjọ́ pọ̀lọ́. ẹ wò. ẹni tí ó pa kọ̀ǹkọ̀ yóò yọjú. ọlọ́run ó kú kó ṣe ti kálukú fún un. àmín o. àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà ẹ má jẹ́ kí a ṣe ju bá a ṣe mọ lọ lọ́pọ̀ ọgbà hmm, ẹ má jẹ́ àṣejù bá a ṣe ẹ má sì jẹ́ kẹ́nìkan kó gbé pressure lé bẹ́ẹ̀ bá ń gbọ́ pressure ti wá o ẹ̀yin ẹyẹ rí yín ẹni èmi ò gbé pressure lera mi lórí kọ́ rọra mọ́ ṣe bí ẹlẹ́wà àṣàpọ́n yes ọ̀rẹ́ wa ẹ̀yìn kínní kan ń lọ láwùjọ ilẹ̀ yìí tí ìrọ̀pá àwòyàn ti ráàyè ké síta tantan tó nǹkan mm-hmm. oògùn èbó tí à ń lò oògùn èbó drugs ọ ibi ìlọ́po márùn-ún ni mẹ́lẹ́sìn mi fi wọ́n ní ìsìn nígbà mo wá bẹ̀rẹ̀ sí ìròmú ní ìwọ lọ́hùn irú àwọn senior citizens of Nigeria àwọn bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ń gba eight eight thousand naira owó pension lóṣooṣù hmm. tí ó sì ti rẹra ó mọ̀ hmm. pé bí ọjọ́ ẹ̀dá bá ti ń gòkè hmm. e, tí ọdún gorí ọdún fẹ́ dà bẹ́ẹ̀ náà ni ara ọmọ wíìkì sí tí ọmọ béèrè fáwọn nkankan àwọn pẹ́ńsánà tó ti láàárẹ̀ àgbàlá nkankan bó wọn ṣe gbẹ́mìíró pẹ̀lú e, egbògi èbó tí ọwọ́ wọn níbo wọn ò ṣe máa rà. Ah, ìgbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin ní tọ́lọ́run ó dìde wọn ò gbójú wọn sórí òkè wọn ni lọ́dọ̀ ọlọ́run ọba ni. níbi tí wọ́n ti. ìrètí ò sí lọ́dọ̀ ẹ̀dá ẹ̀yin kẹ̀ hmm. ẹ̀ ṣe gbọ́kànlé mọ̀nà ọ̀sẹ̀ ni mọ̀mọ́ náà kásìmọ̀ náà. ìgbọ́ ẹ̀yin asọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ̀ tẹ́ bá wí lánàá ẹ lẹ́wìí bẹ́ẹ̀ mọ́ rárá rárá o rárá o atẹ́gùn ní kọ́ńdúró yìí wọ́n ń bá wẹ́dà yìí ni ah, wo àfi kọ́ lọ́wọ́ ọba kí o kó wa yọ ń bẹ̀ ni o. ọlọ́run kò ṣàánú mm. ara bíi tí ó yẹ kí ìjọba lókè lọ́hùn kí wọ́n ti kéde emergency kí wọ́n sì bẹ̀rẹ̀ ojúṣe gidi pápápá nítorí pé ìlera lọ́rọ̀ ìlera mm. lọ́rọ̀ bí ìlera bá ti kó nu ayé ẹ̀dá kí ló tún kù ná ọlọ́run ọba ìdùmarè kó dákun kọ́mọ́sálàáfíà wa di fíàfíà o. àmín o. ẹ káàbọ̀ sí àjàbalẹ̀ tọ̀sẹ̀ yìí o àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ lọ́wọ́ wa Daily Sun Nigerian Tribune The Punch àti Vanguard ẹ̀yìn ara àwọn tí wọ́n kọ síbẹ̀ náà ni pé kérésìmesì ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n kò mọ̀ sówó lóde èrè ẹ má gbàgbé o pé èèyàn dédìí etí ẹ̀ wọ́n ló gbẹ táítáí ni gbogbo òwe ìròyìn tó sì jáde lónìí ló kọ e, kò so àìsówó lóde báyìí wá pín sí ìpele méjì kò sí tàtà lójú yányàn pé kò sí lápò kò sí lákàntì kò sí. no tata for yanyan àìsí owó wọn kan nù mm-hmm. owó wọn kejì ni pé ìwọ̀nba ẹni tó tún ní sẹ́ńjì díẹ̀ lásùnwọ̀n àti rí owó lò owó tó wọn ní tọdọ ẹ náà ó tó dógún. ẹ bọ̀ bá débi tó ti gbowó tí ẹ bá sọ pé àná ọ̀sà ẹ̀jọ̀ ẹ̀ nílé ìgbà tó yẹ yẹn owó rẹ ni o. is it your money? Ah, ṣebí is my money. àbówó tún dídé owó ìjọba tó bá ti wà nínú <laughs> nǹkan mọ̀ dé o wọn àmọ́ gali ọlọ́ mọ gali ọlọ́. wọ́n ti ah! ah! ṣe bẹ́ẹ̀ wá lánàá nóò nóò ẹjẹ́ afẹ́ lómi ìlówó lónìí. <laughs> Ah, ọlọ́run o ọlọ́run o ọlọ́run o tọ́ gbogbo ìwé ìròyìn ló jábọ̀ ẹ̀ lónìí àwa náà kà á bá a bá ti débi ọ̀gbagadì ẹ̀. alright lára àwọn ìròyìn tí ẹ tún gbọ́ òun náà tún ni eléyìí tí wọ́n ń sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá wọ́n ní kọ̀mọ̀tì ẹ̀ sí ẹgbẹ́ òṣèlú alátakò kankan tó dàbí alára ní nàìjíríà no credible opposition ní nàìjíríà hmm. akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ńlọ sọ bẹ́ẹ̀. Hmm. kàbíyèsí ọba ọláòyè orí ló yàn án láti jẹ kábíyèsí bẹ́ẹ̀ ni o bàbá adébóyè ló sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn ni pé. Pe adẹ́dá ló morí olóyè nígbà ìwé hmm. ojú ìwé kẹwàá lẹ́kùnrẹ́rẹ́ ó ti jáde sí etí gbọ̀nyin. Hmm, wọ́n ní orí burúkú kì í wú tùlù bá ẹsẹ̀ wèrè ojúmọ́ lọ́nà. rárá rárá ẹni tí ó orí tí ó dàdé ẹnìkan ò lè sọ adéáfó olùkìtì bí ọmọ rẹ̀ ní mògún ọlọ́run kó ṣàánú ẹni ọ̀rọ̀ nípa wàhálà tí ó ń bẹ́lẹ̀ nu ìpínlẹ̀ Rivers lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú PDP ti sọ pé onílùú ò ní fẹ́ kó tú o wọ́n ní aáwọ̀ tí ń bẹ láàrin Fubara àti Wike pé àwọn yanjú rẹ̀ láìpẹ́ láì jìnnà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú CUPP wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ ń pàmò ń gbóòórùn kankan o ṣé kì í ṣe wípé àwọn tí wọ́n bínú kò nínú ẹgbẹ́ òṣèlú PDP mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú. ni wọ́n kéde bẹ́ẹ̀ o. NLC ti sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba ti fọ̀hún wípé kò sí ní tó jọ wípé aláàfẹ́ tún daṣẹ́lẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà nationwide strike kò sí ní tọ́jọ́ ní ti ìwé ìròyìn daily sun táwọn náà kọ sínú ìwé. ogun tí ẹ̀ ń gbé ka tí ẹ̀ ń gbé ja ẹ̀ka ètò ìdájọ́ yìí ó ti tó gẹ́ enough is enough àwọn agbẹjọ́rò àgbà ọ̀jẹ̀ SANs àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o nílẹ̀ yìí ìta gbangba Vanguard fún tòórọ̀ yìí ni wọ́n kéde kọ̀ yẹn sí. Si bẹ́ẹ̀ náà ni bàbá Clark ti sọ fún onídàájọ́ àgbà nílẹ̀ yìí Ariwoọlá wípé kó gbógun ti wà àbàjẹ́ àtàwọn ìwà kébékèbé pálapàla játijàti dandan yà lẹ́ka ètò ìdájọ́ tackle corruption àti malpractices in judiciary ìta gbangba Vanguard ni wọ́n kọ́ sí. ẹ jẹ́ ká tún wo àwọn ìwé ìròyìn míì gẹ́gẹ́ bí Daily Sun bó tún ṣe wí wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ ń dìtẹ̀ ni o mọ́ ẹ̀yà ìgbò lórílẹ̀‐èdè nàìjíríà bí kì í bá ṣe ìdìtẹ̀mọ́ni báwo ni tàwọn ṣe wá ń pòórá máa lọ́wọ́ Ohanaeze ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀. tọ́ níta gbangba punch fún tòórọ́ òní ńbẹ̀ ni a ti rí wọ́n ní gbajúgbajà akọ́ṣẹ́mọṣẹ́ olókoòwò egbòogi burúkú tí kò bófin mu tíjọba ti fòfin dè ọwọ́ tẹ̀ àjọ NDLEA wọ́n ní ṣe ni wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ilé gàgàrà gàgàrà àwòkán mi ètè tọ́kọ́ pẹ̀lú owó yìí bẹ́ẹ̀ ni wọ́n sì mú màmá rẹ̀ ìyá ìyá rẹ̀ wọ́n mú mhm. o bẹ́ẹ̀ ni ìta gbangba punch ni wọ́n kọ sí. bákan náà inú iléègbèmọ̀ aṣojúṣòfin wọ́n tún ti ń dàárò báyìí pé àbá kan tí ó fẹ́ sọ̀rọ̀ lórí ojúṣe tí yóò jẹ́ gbòógì fáwọn ọba àlàyé wọn làwọn ò tún bẹjú wò lẹ́ẹ̀kan sí báyìí. tọ́ èjì àtàjà kí a padà dé bí a bá ti padà dé ní ojúde ọjà lọ́hùn gbogbo tí wọ́n kọ sínú ìwé ìròyìn fún tòórọ́ òní gbígbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni o gbígbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni gbígbọ̀n ni. ajá balẹ̀. ó lè jó. ooo la la sacrifice of praise ẹ̀bọ̀ pẹ́ <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ́lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́ olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega Press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkí mi tìtì. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń pòǹgbẹ́ láti mọ jésù olúwa ṣùgbọ́n títí di àkókò yìí wọn kò tíì mọ̀ wá bá jésù olúwa pàdé nínú ìpàdé májẹ̀mú tí iṣẹ́ ìránṣẹ́ international gospel evangelistic ministry igm ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ àlàmísì ọjọ́ kejìdínlọ́gbọ̀n sí ọjọ́ sátidé ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún yìí ní aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ olúùlú igm ní ibi ìpàdé ìfẹ́ olú lẹ́bàá ibùgbé àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú alákíá ìbàdàn oníwàásù ni wòlíì timothy òjòtí Khadija pẹ̀lú àkòrí Jésù lólúwa o lè darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì wọ̀nyí www.igemcity.org facebook.com/igemcity sino.fm/igemcity lórí tiktok at timothy ojotisha lórí youtube at gvbl jésù kristi lolúwa òpó. tọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics Cybersecurity, international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn Òdìfẹ̀ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Baseball. <laughs> Baseball. bẹ́ẹ̀ ni ìlera lọ̀rọ̀ lóòótọ́ tí a bá sọ̀rọ̀ nípa ògùn ìdákọ́lẹ̀ àti onírúurú àìsàn tó farapẹ́ jẹ̀díjẹ̀dí fapsu bitters ní gbogbo ènìyàn yàn láàyò bẹ́ẹ̀ kò ní ọtí nínú rárá egbògi pọ́nbélé la àjọ nafdac ìlú ló tẹ̀ gbà. fapsu bitters sold in major supermarkets and pharmacies in Ibadan and outside Ibadan we can as well ship round the world. ìwọ náà jẹ́ máa wòra rẹ̀ níran lọ́rọ̀ fapsu bitters lónìí kí ó bá fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara rẹ̀ dànù for more

ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ ìsírẹ́lì àti jọ́dánì reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus perform miracles such as river jordan mount of capernaum and even as nazareth where where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ pg twenty twenty three. iṣu àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn. nínú ìjọ csc eagle sings assembly. àkórí ìtọ́dún yìí jesus of nazareth. jésù ti nazareti ti nazareti ó ti ràn mí lọ́wọ́ ti nazareti o. jésù ti nazareti yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé ẹ̀. tó ń lò fún ìgbẹ́ nídìí onímọ̀jìmọ̀. lórí pásítọ̀ joseph akẹ́kẹ́ dé o. kó tó jáde ní twenty twenty three. gbogbo ọ̀rọ̀ àlẹ́ àlẹ́ ogun rí àṣẹ àti agbára nínú orúkọ Jésù fẹ́ palẹ̀ mọ́. nípasẹ̀ Ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Edward Julius Ayotunde. Timothy Oyekunle. Ọláyà. àwọn olórin ẹ̀mí Bùkọ́lá Jésù. Oyewọlé Ṣòro Bukki Praiser. Joseph ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù. Látọjọ́ Monday thirty first December. Good money. Talk to us today on 0815 225 0214 or 0815 225 0214 or visit our office at second floor Dickett House Ring Road, Ibadan. Tokwe Edward Realty Company Limited, property managers and consultants. We wish you a Merry Christmas. CAC Ìbàdàn Land Central Choir lábẹ́ Christ Apostolic Church Supreme Council Nigeria Novasis Súgbẹ́dẹ́ o. Christmas Carol Seven Lessons. Ẹ ti ń gbọ́ kàrú ọjọ́ ti pẹ́. Tọ́dún yìí ó lékè ń kà yóò bùyàrì. Nígbà tí àwọn akọrin CAC Ìbàdàn Land Central Choir tí wọ́n bá ń forin dídùn fọwọ́ ọlọ́run wálẹ̀ nínú orin Ogúnṣẹ́ Ìdẹ́njà Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún yìí ló máa wáyé o ní CAC Oníyẹrin Ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ Pásítọ̀ Aroe Ògúnwọlé Sàn ni bàbá ọjọ́ náà pàtàkì royal father of the day is royal highness ọba james ọ̀dẹ́niran alákẹ́lẹ́ ọ̀fàkẹ́lẹ́ pastor túndé adébóyè choir coordinator cac ìbàdàn central choir pastor iyì e e, Aladesaye, general secretary cac worldwide prophet kọ́láwọlé ra general evangelist pastor dr jd Onegua, general superintendent pastor dr henry ojo president cac worldwide karo ìbàdàn choir tọdún yìí èmi ò ní gbẹ̀yìn mbẹ́ o cac ìbàdàn central choir lónìí mọ́ ẹ lọ́gbọ̀n ẹ̀ bẹ́ẹ̀ tán tátátá. ọlọ́run adébóyè kò fi bá dáwọ́ iṣẹ́ dúró gbogbo ènìyàn máa bọ̀ wá pàdé ọlọ́run olùràpadà bàbá ayérayé tó lágbára láti rani padà kó lọ́wọ́ gbogbo ajogun àti lójúkọ sínú ìyè ayérayé àti ìfọ̀kànbalẹ̀ tí ò lóṣùwọ̀n ẹ wá gba àṣẹ ìrọ̀rùn lópin ọdún látọwọ́ ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè bàbá wa ẹni ọ̀wọ̀ pásítọ̀ ea adébóyè tìjọ redeemed christian church of god bàbá ń bọ̀ wá sílùú fìdítì lọ́jọ́ kejìlélógún oṣù kejìlá lọ́dún twenty twenty three ìlú fìdítì ó gbàlejò ìfarakínra ọ̀tún pẹ̀lú ìríjú ọlọ́run ní gbangba pápá ilé ẹ̀kọ́ ọba grammar school láago mẹ́jọ àárọ̀ níbi àkànṣe ètò ọlọ́dọọdún tí a pè ní ẹ kí a lọ pẹja let's go fishing àkòrí ètò tọdún yìí ni bàbá ayérayé ìwọ náà máa bọ̀ wá gbà fàmì òróró yàn tún lọ́wọ́ bàbá ayérayé àtolùràpadà gbogbo ẹ̀dá ìdè ajá ogun aṣá ìfòyà òní símá ìgbàlà gbígbé òsì jẹ́ tiwa aago mẹ́jọ àárọ̀ lólùràpadà wa ó ti máa ṣe àṣepé iṣẹ́ nínú ayé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn olùgbàlejò ìjọ redeemed christian church of god Ọ̀yọ́ province seven Ọ̀yọ́ lábẹ́ region forty two Jesus embassy Ibadan. gbogbo ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ àfijó ìjọba ìbílẹ̀ àtìbà ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ west àti Ọ̀yọ́ ìtòrí yín ni ó wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ ń kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara lóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lọ́la àáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery pre headquarter fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. bá àbárẹ́ ni bala ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn. ẹ àtàmátàsé o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mọ̀ rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo lo tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀ ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà àti lumifantrin. bí ọ̀rẹ́ mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gbà kúrò níbi òrí ọ̀rẹ́ tó dáa ju Zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra Zoxyn. ẹ kú. ilé iṣẹ́ Bond Chemical Industries Limited tó ń ṣe bọ́nàbè fún à àwọn ọmọ ọwọ́ ló ń ṣe Zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo Zoxyn yára lọ rí dókítà. <laughs> bẹ́ẹ̀ bá ń gbọ́ tí ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún wọ̀yọ̀wọ̀yọ̀ láàfin olúbàdàn tilẹ̀ ìbàdàn lọ́jọ́ monday ọjọ́ kejìdínlógún oṣù yìí kẹ́ ti mọ̀ pé ọmọlúwàbí àtàtà olúwa káyọ̀dé adémọ́lá adéníyì ògúnṣọlá ni wọ́n ń jáwé oyè lé lórí hùn gẹ́gẹ́ bí mọ́gàjí agboolé ṣọlẹ́kàn ògúnṣọlá níta bí igbó lọ́ranyàn ìbàdàn èèò tèlò tèfọn ní tẹbí tará tojúlùmọ̀ àti gbogbo ọmọ bíbí agboolé ṣọlẹ́kàn ògúnṣọlá yóò fi máa dáwọ́ ọ̀dùnnú aláyélúwà ọba mahood ọlálẹ́kan balógun àlí okùnmádé kejì èròpó èrò ọ̀fà o ó yá ẹ wá bá wa yọ olúwa káyọ̀dé adémọ́lá adéníyí ògúnṣọlá di mọ́gàjì lágboolé sólẹ́kan ògúnṣọlá olúwa káyọ̀dé adémọ́lá adéníyí ògúnṣọlá o ọmọ kúlódò òwú àwúni pè ọmọ kúlódò arìnbí ọmọ kúlódò arọ̀gọ̀ ọmọ kúlódò tó ti gbórí ilé wá onígbórí wọn ò lódò omi ibú ni wọ́n ń pọ́n mu ó kú oríire o olùkéde lápẹ̀rí ògúnṣọlá descendant. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ hù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus manata iwo ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ ẹ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yìí a sì tún ṣe é a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí o ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀ jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice na just 744 naira ninety-nine kobo coca-cola pack of twelve two thousand four hundred ninety-nine naira ninety-nine kobo and we summer you with taste of christmas with olandia evaporated milk one ninety gram with just three hundred ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty mil two thousand four hundred ninety-nine naira ninety-nine kobo kò tán bẹ́ẹ̀ ò hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas. more than kúnkòrò àjọ aṣẹ́gun lọ. everybody ẹgbẹ́ rẹ fẹ́ pààrọ̀ owó nìbàdàn. ejige sátani láyé oníkòjìpò ènìyàn fẹ́ fọ́ yángányángá sọnù. torí tẹjagun ṣẹ́gun òde ọ̀run fẹ́ ṣe gẹ́gẹ́ bó ti ń ṣe látẹ̀yìn wá. nínú ìsọjí ìta gbangba milẹ̀ títì tí ọlọ́jọ́ méjì ọlọ́dọọdún two days christmas. iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdúpẹ́ ṣe gan-an àdúpẹ́ ṣe gan-an àdúpẹ́ ṣe o àmọ́ rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́. adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe adúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 080 9842 Royal Guard disinfectant disinfectants, kill germs, into. ajá balẹ̀. ajá balẹ̀. ètò ajá balẹ̀ ìròyìn lẹ́ ń ṣetán tẹ́ ẹ fẹ́ mọ gbọ́ làánà ṣetán tẹ́ ẹ fẹ́ mọ kà sí ní etí ọ̀ àmọ́ mò ń ṣe tèmi lọ́wọ́ kì í sọ̀kọ̀ṣẹ́ o <laughs> a sọ tiwa náà ni kó tó ipá wàá sọ tiyín. yóò bá níbi àti wà láàárẹ̀ láti tọ́jú ara ẹni. láti tọ́jú ara ẹni. ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ni òní ọjọ́ ajé lónìí yes mm. àwo tuntun àwo tuntun rẹ́kọ̀dù tuntun mm. orin ti composer arranger extraordinary man. yes. <laughs> Eh, Yínká Ayéfẹ́lẹ́ ó jáde o hmm. ní tuntun ní rabaji gan tó jẹ́ pé eh, àwọn èèyàn ẹ ti máa gbóòórùn ẹ ẹ ti máa bùlá ẹ ti máa pọ̀nlá káàkiri ibi tá a fọn sí àtọ́lá ni ó gbàmú ọ̀sìn ìran bà gbàmú ò lè ìran bà kankan kẹ́ẹ̀ka akànfọ́n mi kẹ́ẹ̀ka gbóòórùn rẹ̀ ẹ̀yọ̀ òórùn eh, ẹ̀ tẹ́ ẹ wá gbọ̀n amọ̀pọ̀ dùn lára yín ẹ lọ bò ó. consolation ni consolation. bó tiẹ̀ kó ní nǹkan ò tí ì sáyìn ògbé fún ẹ àmì bá wa ní káwa tu lórí tábìlì ajá àbálẹ̀ rẹ̀mílẹ́kún ni. rẹ̀mílẹ́kún àfikàndínkà àfikàndínkò <laughs> bẹ́ẹ̀ rẹ̀mílẹ́kún ni consolation. Hmm. ẹyin ó wá ní challenge o tó sì ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. wọ́n ní tíráàkì àkọ́kọ́ track one kórọ̀ọ̀sì àkọ́kọ́ pé wọ́n lanu tó rin ó bòóde báyìí ọkàn mi mo rè ọkàn mi hmm, hmm, yàn ó rè kíní kan kórọ̀sì yẹn nìkan ẹ kọ ẹ jo ẹ kọ tẹ kọ báyìí ní ìsìn gbogbo hmm. bíi tẹ fi sí ẹyìn ẹdẹtílẹkọ lágbo òṣèré bó bá ti di aago mọ́kànlá àjà yín tán àwọn ibi tí wọ́n wá rìlíìsì ẹ̀ sí boom play báyìí bá a ṣe ń sọ òní ni ló jáde tuntun sátẹ o ó ti wà ní audiomack ó ti wà ní boom play apple play ó ti wà ní youtube yínká ayéfẹ́lẹ́ gangan Mm, YouTube channel Yínká Ayéfẹ́lẹ́ gangan. bó o ní bẹ́ẹ̀ bá bí mi ń rí wí ó ní kò tí ì sí àwọn tá a lè pè ní ẹgbẹ́ òṣèlú alátakò lè tọ́mọ̀ tí ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó máa tọ̀ síwájú láti ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ fún ìwé ìròyìn Nigerian Tribune nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wà ní ẹnu wọ̀ ó ní tẹ̀ ẹ̀ bá wò ó kí lè dé kí la gbé kí lè jò táwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèkàn nínú àwọn ẹgbẹ́ ọ̀hún ni ẹ wá ń ké sí àwọn pé ẹ wá o ẹ jẹ́ ká pera wá o ká ń ṣera ní òṣùṣù ọwọ̀ ká lọ rèé dìgbò lọ ẹgbẹ́ òṣèlú APC ẹ ti mọ̀ pé agbára wọn ò ká láti dojúkọ ẹgbẹ́ òṣèlú APC ni ó ní àwọn èèkàn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Labour Party LP New Nigeria People's Party NNPP Social Democratic Party SDP àti African Democratic Congress ADC ó ní wọ́n ń jọ́ wọ́n ń jù ú síra wọn lọ́tún ló sì pé wọ́n péjọ pèwú ni wọ́n péjọ pòlè ni ẹni ẹ jẹ́ kájọ péjọ tó sì jẹ́ pé ẹnu ẹnu làtẹ́lẹsẹ̀ wọn ti fi ń pàkúrò ojú ọ̀nà ó ní ọ̀sọ́ nínú òye wọn ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wẹ́ni kúnra láti bá ẹgbẹ́ òṣèlú APC wọlà káàdì nínú ìbòkíbò èyí tí bá ń bọ̀ mọ́ gbọ́ tẹ́nìkan yín mú lọ́ọ̀kan bẹ̀ ọ̀hún pé <laughs> wọ́n sì ti gbà wípé e, e, ọmọ odó nìkan ó tó yàn án dàlùpà ẹnìkan á ní ẹjá lọ sóńdè mọ́ lọ́rùn hmm. ẹgbẹ́ òṣèlú APC iná ilẹ̀ wa ń sọ pàǹpà pọ̀ fún ó ní látàrí eléyìí o àwọn ẹgbẹ́ òṣèlú méje ni wọ́n lọ rèé ṣe ìpàdé ní Àbújá wọ́n wá forí korí wọ́n ṣe ìpàdé ìpàdé ọ̀tán mọ́ náà ni ẹwọ́ ẹjẹ́ múralẹ̀ ni o ká mọ bá ṣe sora wa ní pàǹpà tí a wà dìgbò lọ ẹgbẹ́ òṣèlú APC ó láwọn tọ́gbọ́n nù wọn mẹ́rin ló ti yà sọ pé ẹ wo àwa ta kété o àwo sí nínú eléyìí o èyí ti jẹ́ táwa ṣẹ̀ṣẹ̀ máa sùn pàǹpàpọ̀ tó a jẹ́ pé ní tòótọ́ la dúró ó lẹ́nu wọn náà ni ti ń jáde ọlẹ́rántí o wípé ẹni tó díje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí Alhaji Atiku abaka. òun gangan fúnra rẹ̀ ń lọ sọ pé àyàfi tá a bá mọ̀mọ́ so papọ̀ láàlè bá APC wọ́n nǹkan òǹgbò ti jáde látẹnu ọjà àgbà olóṣèlú ó ní wọ́n láwọn fura pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè tí ò ní ní ju ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo lọ tá à ń sọ fún yín bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọba Nigerian Tribune jọ ní gbólóhùn papọ̀ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC Bashiru Ajibola the senator ló sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ bá ti wá rí gbogbo nǹkan tí bá ti ń lọ báyìí ẹ ti mọ̀ pé àwọn tí wọ́n wà nípò ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè nàìjíríà orí wọn ò gbé kankan ó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ó ní wọ́n ti gbàgbé pé iṣẹ́ kárakára ní APC ṣe kó tó di pé nǹkan sẹ̀nù rẹ̀ fà wá ó ní àti pé mímúra lẹ̀ fún gbogbo nǹkan tí bá ń bọ̀ ó láwọn ní serious planning ju àwọn ẹgbẹ́ òṣèlú tó kù lọ ó sọ̀rọ̀ wípé ṣíṣiṣẹ́ kárakára yìí iná lọ́rùn àwọn lọ́wọ́ táwọn fi rápálá táwọn ti gba odò mọ́ olúwẹ̀rí lọ́wọ́ nínú àwọn ẹgbẹ́ òṣèlú èyí tó kù lórílẹ̀‐èdè nàìjíríà ó ní gbogbo ibi tí ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ti máa ń fẹ́ o ó ní wọn ò lè gborí òkè kankan mọ́ níbẹ̀ wọ́n ti sùn lọ ó ní ẹ̀tún wò ó ní kò sí opposition kankan ní nàìjíríà kò sẹ́gbẹ́ òṣèlú tó dúró gẹ́gẹ́ bí opposition kò sì sẹ́gbẹ́ òṣèlú kankan tó rí ẹ̀gbẹ́ tàbí tọmọ ti ń ṣe no credible opposition ní nàìjíríà ẹni pdp ó ní fúnra ara wọn àwọn náà wọn kó bọ ara wọn fúnra wọn lọ́wọ́ ni ẹ wá mọ̀ gbọ́ ibo ni ká ti mọ̀ sọ ẹ pé wọ́n lọ wẹ́ni kúra wọn ò tí ì pọ̀ tó ẹ lọ wẹ́ni kúra sí i akọ̀wé àgbà pdp apc ló sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú pdp inú ìwé ìròyìn nigerian tribune ni wọ́n kọ sí láti kà á. àgbàlú kan ti sọ̀rọ̀ fáwọn tọ́rọ̀ ọkàn lẹ́ka ètò ìdájọ́ pé kí wọ́n dé tètè lọ ṣàfọ̀mọ́ ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí torí pé ìsọnù láti yí ibi rẹ̀ ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ baba Clark ló sọ bẹ́ẹ̀ fónídàájọ́ àgbà Nàìjíríà lójú ìwé kẹjọ Vanguard tó rọ̀ yìí ní ìròyìn ló ti ń jáde láti gúúsù gúúsù Nàìjíríà South South ẹni tí ń sọ̀rọ̀ láti ẹkùn bẹun ní mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ ìlú bàbá àgbàlagbà ní Edwin Clark òun ni ó pe onídàájọ́ àgbà nílẹ̀ yìí níjà Chief Justice of Nigeria Olúkáyọ̀dé Ariwoola wípé nǹkan ti dé lẹ́ka ètò ìdájọ́ n tó sì dé ọ̀hún kò ṣẹ̀ṣẹ̀ dé ó ti pẹ́ tó ti wà ń bẹ̀ àmọ́ ó kàn jẹ́ pé lásìkò yìí bàbá Edwin Clark ní n ta pé ó dé ti apele mọ́ sí i débìí pé bí àwọn tọrọ kàn lẹ́ka wọn ò bá tètè jígìrì sí ojúṣe wọn ó ṣeé ṣe kí ẹ̀ka ètò ìdájọ́ kó gbà sọnù tán yányán lórílẹ̀‐èdè nàìjíríà edwin clark ní kinní ọ̀hún tó dé ni wọ́n ń pè ní ìwà àbàjẹ́ jẹgúdújẹrá àjẹbánu àti àṣìlò agbára nínú ẹ̀ka ètò ìdájọ́ lẹ́tà kan lọ́kọ tó gùn gbọ̀nàgbọ̀nà báyìí nínú ẹ̀písítélì ọ̀hún ẹ̀písítélì sí onídàájọ́ àgbà káyọ̀dé ariwọlá ni bàbá pe àkórí ẹ̀ tí ẹ̀dá rẹ̀ sì tẹ oníròyìn lọ́wọ́ làbújá olú ìlú ilẹ̀ wa nínú lẹ́tà náà bàbá ní èyí ni o láti ṣàlàyé fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onídàájọ́ àgbà nílẹ̀ wa ẹ̀yin káyọ̀dé ariwoọlá wípé bẹ́ẹ̀ bá gbọ́ àbí ẹ gbọ́ tẹ̀ ń díbọ́n ẹ jáwọ́ tójú oníka mẹ́sàn-án yín ká o ìwà àbàjẹ́ jẹgúdújẹrá àjẹrá kábà àjẹ ẹ̀bọ́kọ̀ ó ti á pọ̀pọ̀pọ̀ lẹ́ka ètò ìdájọ́ orílẹ̀-èdè nàìjíríà débi pé ó ti mú sọnù dé mo wá ń fi àsìkò yìí mo fi ń sọ fún ọ ìwọ onídàájọ́ àgbà ní orílẹ̀-èdè nàìjíríà pé má wòran o má wòran kó o má sì díbọ́n bẹ́ẹ̀ pé ọmọ ti ń ṣẹlẹ̀ àkàkàtàn làwọn ìwà èérí tí rí ni la ti ń ṣẹlẹ̀ ní inú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè nàìjíríà èmi ò wá fẹ́ jẹ́ kó torí rẹ̀ bàjẹ́ bí onídàájọ́ àgbà torí pé olúgbọ́n kan ṣe ní ọdún 2011 Dahiru Mustapha ló kọ rẹ̀ onídàájọ́ àgbà nígbà náà tí ó sì sáré ṣe àtúnṣe àfọ̀mọ́ àti àtúngbéjókòó ẹ̀ka ètò ìdájọ́ bàbá transformation tó ní agbára àti reform òun náà ni onídàájọ́ àgbà ilé wa ní 2011 Dahiru Mustapha ló ṣe sí ẹ̀ka ètò ìdájọ́ bó bá lè ṣe yẹn ní 2011 Káyọ̀dé Ariwọlá à kò nílò ká pariwo sétí Ariwọlá ó yẹ kí ìwọ náà mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní 2023 wò ó ṣe bí akíkanjú ọkùnrin akọni lójú ìjà ni o kó o gbára mú kó o tètè yabata ni àwọn àtúnṣe eléyìí tó kira kó tó di pé ẹ̀ka ètò ìdájọ́ nàìjíríà tí ó yí dande po hmm. bàbá yìí òun náà ló pe onídàájọ́ àgbà nàìjíríà níjà pé kó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan tí ọlọ́rìí wádìí àwọn ẹ̀sùn ìwà pálapàla àti ìwà dandan tí wọ́n fi kan àwọn àbọ̀rọ̀kìnní òfin nílẹ̀ yìí pàápàá àwọn àgbà ọ̀jẹ̀ tá a mọ̀ sí SAN kan àwọn Senior Advocates of Nigeria kan tó jẹ́ pé àwọn gangan lòbìlẹ̀ jẹ́ tí wọ́n ń sòpàǹpàpọ̀ máwọn mọ̀dàrú ìlú kan nígbà tí wọ́n bá ti gba owó gbóná gẹ́gẹ́ bí SAN tí wọ́n wàá máa yí òfin láyìdáyìdá wọ́n máa yí òfin láti yí àwùjọ àti ìdúródédé Nàìjíríà bolẹ̀ ń tàwa làwa ń sọ ìwà àbàjẹ́ àìní Wike ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ akínkan lábẹ́nú láti rí i pé wàhálà ti ń bẹ láàrin gómìnà Simi Fubara àti Nyesom Wike ẹni ó kò ń pò gómìnà níbẹ̀ tí wọ́n jọ ń ṣe fanfa pé kíní ọ̀hún ọjẹ́ rodò lọ mú mi báyìí o táwọn sì rí i dájú pé àwọn gbọ́dọ̀ ṣàṣeyọrí lórí ẹ̀ ní o kí àwọn tí ń tukọ̀ ìṣàkóso wọn lè gbájúmọ́ iṣẹ́ tó wà níwájú wọn ẹgbẹ́ òṣèlú PDP ló fìdí ẹ̀ múlẹ̀ fún Nigerian Tribune wípé ń báyìí o lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ jẹ́ ká sọ fún yín wípé onílù ò ní fẹ́ kó tú o ìyìn táwa ń ṣe lábẹ́nú kò gba kásẹ̀sẹ̀ máa kéde fún aráyé o wípé a ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ kan láti rí i dájú wípé ẹni tó wà lórí àga àṣàkóso ní ipò gómìnà níbẹ̀ báyìí Simi Fubara pé ọgbàjúmọ̀ iṣẹ́ rẹ̀ àti pé nǹkan kankan kò dí lọ́wọ́ bíi ti wù kọ́ mọ̀ àmọ́ ṣá o àáwọ̀ èyí tí ń bẹ láàrin òun àti ẹni ọ̀wà ń pò náà tẹ́lẹ̀ àwọn òrìpọ̀ jẹrodò lọ́mú mi pẹ̀lú àwọn àhesọ ọ̀rọ̀ táwọn ń gbọ́ káàkiri báyìí pé ó ṣeé ṣe o kí Nyesom Wike kó ju aburada sọnù kọlọ́rì mú ìgbálẹ̀ kó kó gbogbo ẹrù ẹ̀ kó di jùà inú ẹgbẹ́ òṣèlú APC torí pé ọwọ́lọ́wọ́ yìí sọ òun lòun Jákọ́bù níwọ̀nba àgbà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sọ pé ti Wike làwọn ń ṣe wọ́n ti kú ònú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti bọ́ sí APC ta ni ọmọ wípé e, Wike ìní bẹ́ǹdì gbogbo ọ̀rọ̀ yìí àti pé bọ́pẹ́ bọ́yá Wike gangan ó kú ònú ẹgbẹ́ òṣèlú PDP tí ó bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC àmọ́ àwo tiẹ̀ náà ní gbogbo àhesọ ọ̀rọ̀ ọ̀hún àwa mọ̀ pé <clears throat> a sì lè parọ́wà sí Wike lọ́kàn kí ó yí ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó wá fẹ́ gbé kó yí padà nígbà a mọ̀ pé àwọn ètò wà ní ìpínlẹ̀ Rivers wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sì mẹ́lẹ́yìn PDP fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣẹ̀wárí ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológun Àgbà ni ló sọ wípé wàhálà yìí ti ń bẹ níbẹ̀ kọ̀ọ̀kọ́jà àfárá kọ̀ọ̀kọ́jà ń táwọn sì lè yanjú nínú ẹgbẹ́ ọ̀ ẹ máa wò wá á yanjú àwọ̀ ti ń bẹ láàrin Wike àti Fubara àmọ́ àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ wípé àwọn ń gbòòrùn kankan pé ṣé kìí ṣe wípé àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n rọ́jú à kúrò nínú ibẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣé kìí ṣe pé ọgbọ́n kọ́gbọ́n kan ni wọ́n fẹ́ dá ète kété pé wọ́n fẹ́ jẹ́ lóńtẹ̀ ni pé bí wọ́n ṣe kú ọmọ ẹ̀ ó sì dáa ewu ni ó torí pé kíkúrò tí wọ́n kúrò gbogbo iṣẹ́ tí ń bẹ wájú wọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí pa wọ́n yanjú ni pé wọ́n yí àga ìṣàkóso mọ́símínàláyé fòbára ní ìdí gẹ́gẹ́ bí gómìnà nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àbújá akọ̀wé àgbà fún cupp lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gbẹ́ni peter ame ló sọ wípé ète yìí kò lè wọlé àwa yòókù tá a ṣẹ́kù lórílẹ̀‐èdè nàìjíríà àní gbà kí wọ́n ba òṣèlú ìjọba àwarawa kí wọ́n bàjẹ́ máa wà lọ́wọ́ o ó ní àwa ń pàrọwà fún ààrẹ bọ́lá tìǹbù pé kọ́dá sọ̀rọ̀ yìí o àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ o bàgbà bá sì wà a ti mọ̀ pé nǹkan ọmọ lọ déédéé náà ni níwọ̀n bá gbà tí gbogbo àwọn nígbàgbọ́ nínú ipò àṣíwájú ti bọ́lá ahmed tinubu tó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣebó náà ní ààrẹ bó lẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú apc lọ́wà àmọ́ bàbá àlú lọ́jẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ kí nǹkan ke ọbọ̀ orí ní ìpínlẹ̀ Rivers báyìí ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ láriwo tí wọ́n ń pa wípé kí Tinubu kọ́dá sí ti ń bẹ níta yìí o. tọ ẹ a lọ sóńdó ojú ìwé kẹwàá Vanguard ni mo ti fẹ́ fa ìròyìn bóde fún yín. ẹ̀ka tí ń ṣàtò fún gómìnà Rotimi Akeredolu Chief of Protocol pé wọ́n lòun ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ òun sì ti lè dà á lé ó ní ha bọ́lá ti máa ń rí àwọn irọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ nírọ́ tẹ́ ẹ máa ń fi ń kun etí ayé èkè àtẹ̀jáde kan eléyìí tí kọmíṣánná ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni bámidélé adémọ́lá ọlátẹ́jú tó fọwọ́ sí jù síta òun náà ló padà dìròyìn tí àwa ń kà báyìí o nínú àtẹ̀jáde ọ̀hún ẹni tó sọ̀rọ̀ ló kọ adelé gómìnà ni àwa ń sọ̀rọ̀ ló kọ adelé gómìnà lọ́kì ayédatiwa wípé kò sí òṣìṣẹ́ ọba kankan lásìkò yìí àbí olóṣèlú kankan tí adelé gómìnà ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ tàbí júwe lé fún o àṣẹ kankan ò jáde níbì kankan lábẹ́ àbúradà gómìnà wípé kí wọ́n gbàṣẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni pàápàá chief of protocol Rotimi Akeredolu ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo gangan yàtọ̀ sí eléyìí ó ní àwọn tún gbọ́ wípé wọ́n ń sọ pé lọ́gán tí adelé gómìnà bẹ̀rẹ̀ iṣẹ́ tó dé padà òun náà ló gbé ẹsẹ̀ lé àkáǹtì àwọn ìjọba àbílẹ̀ yíkáyíká ìpínlẹ̀ Ondo ńbo lẹ́tún ti gbọ́ fasta fosto ìròyìn gómìnà adelé gómìnà ò ṣe ń tó jọba wọn o ẹnì yìí sọ̀rọ̀ débìí pé kí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo àwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo kí wọ́n dákun kí wọ́n má jẹ́ kí àwọn òbílẹ̀jẹ́ bàṣẹ̀jẹ́ òbí tí í so lẹ́rùn ẹ̀dá kankan kí wọ́n dá yánpọnyánrin sílẹ̀ sínú etígbọ̀ wọn tàbí sínú ọkàn wọn kí wọ́n jẹ́ kí iṣẹ́ rere tó tún ti bẹ̀rẹ̀ lákọ̀tún kó máa lo bẹ́ẹ̀ o lábẹ́ àdélé gómìnà bẹ́ẹ̀ bá wá ń gbọ́ tí wọ́n sọ fún yín pé ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n mọ̀ sí pé kinní kan ẹ sọ fún wọn kí wọ́n gbé fasta fosto ìròyìn ẹlẹ́jẹ̀ súnmọ́ ọwọ́ iwájú. lábẹ́ rẹ̀ ẹ̀wẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá adébóyè sọ̀rọ̀ ó ní ọba ọláòyè iyàrá àyànmọ́ ló ti yàn pín in pé yóò jẹ́ kábíyèsí lógbómọ̀ṣọ́ o ìròyìn yẹn pé kábíyèsí o ẹni tí í ṣe alábòjútó gbogbogbò fún ìjọ ìràpadà Kristi ní àgbáyé àti lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá Enoch Adébóyè ni wọ́n ti sọ̀rọ̀ ní àná òde yìí wípé ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ní Ògbómọ̀ṣọ́ ọba Gandhi Ọláoyè wípé àyànmọ́ rẹ̀ ní ń lò ó kì í sì ṣe pé bóyá ọgbọ́n kan lẹ̀dá mọ̀ ọ́n dá àbí ìlànà súná sí gisúgisí náà òun náà ló gbé e débẹ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè yìí nínú ìsìn tí ò yọ ẹlẹ́yà ìjọ kankan sílẹ̀ interdenominational thanksgiving service eléyìí tó wáyé ní Beulah Baptist Conference Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni bàbá Enoch Adébóyè tó bá wọn kópa ńbẹ̀ ti sọ pé ọba Ọláoyè yíyàn rẹ̀ àti jíjọba rẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá kankan ńgbà ó jẹ́ pé adẹ́dàá tó mórí olóyè láti gbà èwe wá òun náà ni ọ́nọ́ọ̀sì nǹkan rẹ̀ dàgbà tó sì ta okò tí ó fi síbẹ̀ ó sì fi síbẹ̀ pé kọ́ mọ́ ẹ jẹ́ lọ ńgbà ọkọ wa bá mi láti kùn yúnmúyúnmú sí mi ní etí nípa àjọba àjọba lógbómọ̀ṣọ́ yìí mo ní lọ́ọ̀rẹ́ gbàdúrà ó sì lọ ọlọ́ọ̀rẹ́ gbàdúrà ó padà dé ó ní bàbá mo ti lọ gbàdúrà ìgbóhùn ọlọ́run kò ìgbọ́ nǹkan bàbá ní láòyè oníṣà tún lọ gbàdúrà ó ní ó sì lọ fún ìgbà pípẹ́ ó lọ fún ìgbà pípẹ́ ńgbà tó sì wàá tún padà dé pé bàbá mo ti gbàdúrà lẹ́ẹ̀kejì mo ti gbọ́ ohùn olúwa ó dún gèrègè ní etí mi ó ní ọmọ mọ́ ẹ lọ kọ́ ọ lọ rèé jọba kò ṣeé wu bàbá ní abẹ́rẹ́ rí nǹkan gbogbo ẹni tí wàá sọ wípé ṣó yẹ kí ẹni tí ń ṣe olùṣọ́ ní ìjọ ìràpadà kristi so yẹ kọ́mọ ìjọba kò yẹ kọ́jọba ó yẹ kọ́jọ ìjọba ah, èmi gan agbára mi ò ká láti fi èèyàn jọba mo ní adẹ́dà tọ́dẹ́dà wáyé náà ló mo rí olóyè tí ọ̀jọba fún ìdí èyí kò sọ̀rọ̀ ìròyìn yẹn ń pé wàá o let somebody shout hallelujah ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹ. tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ sinmi láyé fùbọ́rà tí ń bá a wọ́ ó ní ní tí ọ̀dà ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé mẹ́tàdínlọ́gbọ̀n nú àwọn ọmọ lẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers iná ni wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n rọ́ lọ gìrìgì lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ta ni ọmọ àjẹkẹ́ lànà ọmọ kú lónìí tánú àpàdé àná tó ké lọ́pọ̀ ọmọ tó kú lónìí Wike tí ń bẹ́gbẹ́ rẹ̀ fàjẹ̀gbọ̀n Wike tí ń bá gómìnà tó pọ̀ gangan ní bàbá ogun lẹ́yìn rẹ̀ tọ́fà kalẹ̀ tí ń bá fàjẹ̀gbọ̀n táwọn tí wọ́n wá sọ pé olólùfẹ́ àwọn làwọn ṣẹlẹ́gbẹ̀ lẹ́yìn wíkẹ́ àwọn kò nu ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ ṣàìmọ̀ wípé ọwọ́lọ́wọ́ yìí sẹ́wù òun lòun Jacob náà nà án sẹ́rí hmm. ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers wọ́n lọ rèé wò ní ọjọ́ ajé pẹ̀lú àṣẹ tí gómìnà Fubara tó pa wípé ilé yìí o tí iná ti gbàmọ́lá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí ẹni pé ó ti fẹ́ di ẹgẹrẹmìtì wọn ló ti kùnà nínú integrity test tí wọ́n ṣe fún un pé kọ́mọ́bà wo lu àwọn èèyàn lórí kí wọ́n lọ rèé wò ṣe rí gbogbo kínní náà gbogbo wa ìlà gbọ́ngbọ́n akẹ́kà fi ẹran sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ kó sì pòórá nígbà tí ó máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ Alhaji Lukman Saliu ló sọ̀rọ̀ wípé ṣe rí bí wọ́n ṣe tú ìgbìmọ̀ olùṣàkóso tí wọ́n tún kánú ẹgbẹ́ òṣèlú APC ní ìjọ òní láti ọ̀dọ̀ Alhaji Umar Ganduje tí wọ́n wá lọ rèé gbé ìgbìmọ̀ kí a ti kà kalẹ̀ pẹ̀lú Tony Okocha tí wọ́n sọ pé ìní kí ọ wà nídìí ẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ pé ìsọ̀ǹgbẹ mínísítà fún olúlẹ̀ wa Wike ni ló ń tọ̀hún ẹ wo gbogbo ń tà ń ṣèyí tá a kan ń jẹ́jú nǹkan pọ̀ àwọn Wike sí pọ̀ jù ni o ó ní èmi wò pé àwa tá a wà ní APC lọ́yẹ̀ kí a gbà pé wàhálà ti ń bẹ́lẹ̀ yìí ọwọ́ wa ni ló ti ń wá o ó pé tí ẹ bá ṣe pé akẹ́ Wike lákẹ́jù ó ní yóò ti wá ọ̀nà tí ó gbà yanjú àwọ̀ tí ń bẹ nínú ohun àti ẹni ó fà kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers wọ́n sì máa bá ìṣàkóso wọn lọ́nbẹ̀ àmọ́ àwa alọ́wọ́ ń bẹ̀ ni o alọ́wọ́ mẹ́ ká sì yá lọ agbájá ni o ó ní honestly ó ní tí èbá ṣe pé àkàn ń fi òṣèlú àfi ìṣàwẹ́wà ó ní ẹ jẹ́ kí a bá Wike sọ̀rọ̀ níbi títí gbọ́ràn pé gbogbo nǹkan tó wù kó wà lọ́kàn rẹ̀ tàbí ẹni tí ó wà ní ipò gómìnà ńbẹ ṣe bó ń lọ fà kalẹ̀ tó sì fi di gómìnà mọ́ lọ́wọ́ à ẹ wo ọgbọ́n tá a fi fẹ́ obìnrin kò tó ọgbọ́n tá a fi jọba gbé nínú ilé o ó yẹ kí Wike kó fi làákàyè ṣe gbogbo ohun tí bá ń ṣe ní ìpínlẹ̀ Rivers ó tọrọ. tó ajá balẹ̀ ìròyìn tẹ̀síwájú o àádójú ọjà o Abọ́ládé bá a bá hmm. padà dé àǹtí ó tún jáde nínú ìwé ìròyìn pàápàá láti ilẹ̀ Amẹ́ríkà ń kà sí létí gbọ́ kí sì ni nǹkan ọ̀hún àwọn èèyàn ti ṣàpèjúwe ààrẹ àná lamẹ́ríkà Donald Trump bí a sọ̀rọ̀ sọ́bùtò tí ó jẹ́ pé afọ́kẹ́ èèmù ní tẹ́nu yìí sì láàrẹ̀ ó tún ti jù míì síta kí ni Donald sọ Donald ní àwọn ìkókùkò tó kóra wọn wọ̀lú lamẹ́ríkà àwọn ni májèlé tó ba ìjẹ́ amẹ́ríkà jẹ́ sọ pé àwọn wo ni ìkókùkò Áfíríkà àti Éṣíà ah ìròyìn ẹ pé asọ̀rọ̀ sọ bótó tún ti sọ mí àwọn èèyàn tí à ń bínú lórílẹ̀‐èdè àgbáyé mò ń bọ̀ lórí ẹja lọ sójú ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. ẹni olúwa ṣe lóore dà. májẹ̀mú mẹ́rìírí tó ń ṣe wọ́ndà látọdún kìíní ò ó ti pógójì ọdún báyìí o hallelujah ìjọ spring of life evangelical ministry ló ń pe gbogbo wa síbi àjọ̀dún ogójì ọdún àti pínlẹ̀ Is here again. Hallelujah. Christ is born. Jogo School of Music presents the 19th Jogo Christmas Carols with the theme King of Kings, Oba Womba, coming up on Tuesday, the 19th of December 2023 at Jogo Center, number one, Harvester Drive, Liberty Road, Ibadan. Ewa Kajofiori Bay Oba Wombaga. The event will feature 300 coalition voices, audience carols sing along, dance, and new talent expos. Time is 4:30 p.m. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún 2023. 2023, Nijogo Center, Liberty Road, Ibadan. Come and let's celebrate as we sing to the King of Kings in commemoration of his birth. Ashodun Ayo, God bless you. ìbàdàn ó tún ti yá o òjò ìbùkún ti ṣetán láti rọ̀ sórí onípòjìpò èèyàn níbi àgbékalẹ̀ ètò amáyédẹrùn blessing city outreach ìbàdàn twenty twenty three tí blessings movement ṣàgbékalẹ̀ ètò yìí yóò máa wáyé ní lẹ́kan salami stadium ó láǹfààní láti bá dókítà sọ̀rọ̀ nípa ìlera rẹ wàá lè gba oògùn yẹ ojú àti eyín rẹ wò àǹfààní iṣẹ́ abẹ náà sì sí sílẹ̀ gbogbo rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o apá kejì ètò amáyédẹrùn yìí ni pínpín oríṣiríṣi oúnjẹ tí apá kẹta sì jẹ́ àdúrà májẹ̀mú àti ìyìn tí òpin àti ìbẹ̀rẹ̀ ọdún tuntun àwọn tí yóò máa ṣe iṣẹ́ ìrànṣẹ́ níbi ètò Àjàyí pásítọ̀ Tàpẹ́rẹ̀ Alex Pastor Wole, Akindele, Pastor Olúbùsíwà Busayo. àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn bẹ́ẹ̀ náà ni Spirit of Prophecy. ọmọ bàbá ọdún ayọ̀ adébáyọ̀ ìfẹ́ òdògìyàn babatunmise fáforé taiwo àtàwọn olórin ẹ̀mí mìíràn yóò máa fi orin fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ dj classics àti mc king bleach ni yóò máa fi orin àdídùn dá wa lárayá alátìlẹyìn ètò yìí ni abiodun arẹ̀mú ẹ pàdé wa ní sátidé ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2023 30th december ní aago mẹ́sàn-án àárọ̀ 9am the blessing city outreach ìbàdàn 2023 túraká ìrànlọ́wọ́ ti dé. ọlọ́run ti gbẹ̀nìjà kẹ́rù ọ̀bọ̀nìjà ó dé tàṣẹ tàṣẹ agbára ìgbẹ̀nìjà sígbàgán láṣẹ agbára ìgbẹ̀nìjà tíṣẹ Russian sanctify word evangelical ministry nínú ìpàdé àdúrà ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ẹlẹ́ẹ̀kan lọ́sùn tọ́lọ́run ìpè rẹ̀fẹ̀n f ọmọnì jọ́sìn babatunjú ká pàṣẹ rẹ̀ láti máa gbanituni sílẹ̀ gbẹ̀nìjà lọ́wọ́ agbára ìgbẹ̀kọ̀ àwọn ìka ènìyàn tí múni rẹ̀ rù má sọ kápákórí gbogbogbò ẹni ọlọ́run mi ò gbẹ̀mí níjà ní gbogbo ọjọ́rú wednesday kẹtàkẹtà sí friday kẹtà lọ́sọ̀ọ̀sù tóṣù táwa yìí tó ti kọ́. aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán la kókó ìgbẹ́nijà tó wúrọ̀. tíṣọ̀rọ̀ agbára ìgbẹ́nijà yóò sì máa wáyé láago mọ́kànlá àbọ̀ àṣálẹ̀. lọ́jọ́ kọ̀ọ̀kan ní sanctify word evangelical ministries tó wà ní panadabode igbó òpópónà bí àdìo ìbàdàn. níbi tọ́lá wọn ti máa lu àwọn ikọ̀ rẹ̀ tí ó bá pẹ̀jẹ́. reverend dr f ọmọnìyí johnson bàbá àti màmá tujuka pastor babatunde johnson àtàwọn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn ló ń bọ̀ ń zero zero thirty five eighty six sixty seven seven sixty six. bọ́ọ̀ bá tilẹ̀ wà níbẹ̀ ó di dandan kọ́ńtà ló ń gbẹ̀jà rẹ̀ jà. jà, jà. time for you to achieve success and the foreign proficiency program is now. Join the success train at Edu Consults 95 and above in TOEFL 7.5 and above in IELTS 220 and above in GRE 600 and above in GMAT 1400 and above in SAT as well as 28 and above in ACT. You can achieve all these through our online class, one-on-one class and conventional class arrangements. Achieve your goal with Edu Consult Foreign proficient. èdè láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn fèsì yìí a sì tún ṣe a sì ń ta bulletproof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí o ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o. ẹ lè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one. àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tèbọ̀ wọ́n gba ọ́fíìsì n tún rajà ní níbẹ̀. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit so today o. Come check us out now. Academy Suit so today Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top ọlọ́run ọmọ wálé wá ṣàánú ayé mi. ọlọ́run ìpè prọfẹtẹ solúfúnkẹ́ ọmọ wálé jp ọlọ́run dèní gosilan kérúbìmà seraphim church ọba tí sẹ̀gà ó ń dúró de gbogbo ẹ̀yìn èèyàn nínú ìpàdé sẹ̀gà tó parí ọdún àṣepẹ́lẹ̀ kò rí ti olúwa fún wòlíì rẹ̀ perfection ọba tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rere láyé yìí láti bẹ̀rẹ̀ ọdún ó fẹ́ ṣe àṣeparí rẹ̀ nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́ta yìí gbogbo lọ́wọ́ orí o máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ ọlọ́run aláṣẹ pé sẹ̀gọ̀dọ̀gọ̀ nínú ìjọ the new goshen land kerubim and seraphim church tó wà ní aláyàkí sọ́gbẹ̀sẹ̀ street lẹ́yìn aroma itri àbáyọ̀mí bus stop ìwó road ìbàdàn bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kejìdínlógún sí ọjọ́ wednesday ogúnjọ́ oṣù kejìlá ọdún yìí ìṣòru ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mọ́kànlá alẹ́ la máa pàdé níbi tí ọlọ́run ti máa lo evangelist bọ́sì adéwà pásítọ̀ lẹ́kan ajíwẹ̀ prophet dr j a ayọ̀túndé àti ọ̀pọ̀ àwọn wòlíì tó fi mọ́ lórí ẹ̀mí olùgbàlejò ni wòlíì obìnrin deborah ìran tiwa yìí prophetess olúfúnkẹ́ ọmọwálé jp bó nǹkan bá wà tó ti ń gbà gbàdúrà fún láti bẹ̀rẹ̀ ọdún tí ó tẹ̀ ọ́ lọ́wọ́ máa bọ̀ nínú ìpàdé ìṣẹ̀gàdógó tó parí ọdún dandan ni kò gbégbá ọpẹ́ Jésù ń retí rẹ o a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọrùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. lẹ́ẹ̀kan sí tó parí ọdún twenty twenty three jésù ti kórè òpin ọdún dàálẹ̀ lórí òkè àánú prayer mountain of mercy district headquarters off odùsókù bus stop kìlómítà two ọjọ́ ìgbé olóyin road ẹ̀jẹ̀ gbogbo wa wá gbáre nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tó parí ọdún nìyí bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ogúnjọ́ sí ọjọ́ friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí mercy once again december edition with a theme receive our praise o god of our father orí òkè àánú lolúwa ti fẹ́ fún ọ lẹ́sìn gbogbo àdúrà tó o ti gbà tó o rẹ́ sí láti bẹ̀rẹ̀ ọdún bàbá ṣe ń dá ìyìn padà fún bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló náà máa rọ̀jò òbùkún. lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀kan nínú àwọn èèkàn olóṣèlú láwùjọ wa ó ti ké sí ààrẹ tinubu pé kó tètè dìde o láti rí i dájú pé bí owó àwọn oògùn tá à ń lò fi ṣe ìtọ́jú ara wa bí owó rẹ̀ ṣe ń gbẹnu sókè ó ti ń ga jara lọ báyìí o. èèkànnú hmm. ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀làtúbọ̀sún òyìn tìlóyè ọ̀pọ̀ àrọwà sí ààrẹ wa bọ́lá tinubu pé kó tètè dìde sí ọ̀rọ̀ bí owó àwọn oògùn bó ṣe ń wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ẹ̀dá ò lè rìn kórí ọmọ mi o àti pa ìrógùrò kádùn o bó ti wò kí èèyàn mọ ní ìlera lára tó ọjọ́ ọjọ́ kan bẹ̀ hàn tí yóò fẹ́ sí ni díẹ̀ onítọ́ba fẹ́ sí ẹnikẹ́ni lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí níbo la fẹ́ dàgbà o pẹ̀lú ti owó tààrà oògùn ní èdè tí ń fọ̀ jáde ó sọ̀rọ̀ fún àwọn oníròyìn nílùú òṣogbo pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ní agbára wọn ọ̀ka láti ro fi ṣe ìtọ́jú ara wọn mọ́ báyìí o ó sọ wípé bí iye owó tá à ń ra àwọn oògùn bó ṣe ti gbẹnu sókè báyìí oríṣiríṣi nǹkan la lè rò mọ́ nídìí o wọ́n ní iléeṣẹ́ kan tọ́jẹ́ iléeṣẹ́ apò oògùn tí ń gbé oògùn jáde GlaxoSmithKline wọ́n ní tóun tún dìde kúò ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wàhálà kan gbòógì lọ́jẹ́ o ní ẹ̀ka ìgbé òògùn jáde ní orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí gbogbo nǹkan bó ṣe wàá gbẹnu òkè yìí tí náírà wa náà tó tún lọ di akùrẹ́tẹ̀ ní ìgboro ayé gbòógì ń tọ́ sọ́mẹ̀ ní pé àwọn nǹkan kankan ń bẹ tó jẹ́ pé oògùn tí kì í tiẹ̀ wọ́n bíi kéèyàn kàn náà mu bí ìgbà tí ẹ̀ mú lọ́fẹ̀ẹ́ lórí ìgbani ó ní mọ́tọ̀ ní gbogbo ẹ̀ ń wí o ó ní bẹ́ẹ̀ bá lọ bí amlodipine augmentin paracetamol lásán téèyàn kàn ń mu pé borí bá fẹ́ fọ́ ni díẹ̀ ó ní ẹ lọ béèrè iye tí wọ́n ń tà tem àtàwọn tó pọ̀ báwọn bí wọ́n ṣe kọ́ sójú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí náà gẹ́gẹ́ bí ó ṣe ń tẹ̀síwájú ó nínú àkọsílẹ̀ ó ti fi hàn gbangba báyìí wípé owó tí wọ́n ń san láti fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yìí wọlé ó ti gbẹnu òkè ìran ṣòwò nísìí jèrè kò sí bí àwọn tí wọ́n tà wọ́n ó ṣe tún àtà ń pọ̀ ń tọ̀ nígbà tí pé owó tí wọ́n fi kó wọlé hmm. ọgọ́ntì ọ̀fáwọn náà. Hmm àwùjọ tí wọ́n bá ti ń lárò jinlẹ̀ nínú ètò ìṣàkóso ìlú wọ́n mọ̀ pé bírú nǹkan bá ti ń irúfẹ́ nǹkan báyìí bá ti ń ṣe ẹ̀ka ètò ìlera tí àwọn èèyàn rówó tí wọ́n fi rògùn mọ́ wọ́n ti mọ̀ pé n ti ń ṣọ̀pá kò tẹ̀lé ìdàgbàsókè gangan tó lé ẹ̀yin eléèbó máa ń ní man power hmm. man power àti human resources yes. ó ti wà affected automatically English ọlọ́run yóò ṣàánú fún wa èmi ọ̀fẹ́ wà bàjẹ́ àti wà pálapàla ìmọ̀ kómi nírira ni Adeleke lọ sọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti sọ pé ètò ìṣàkóso òun gẹ́gẹ́ bíi gómìnà ojú òpó mẹ́rin lòun ọ̀tọ̀ ara ojú òpó mẹ́rin sì ni kíkọ̀yìn sí ìwà bàjẹ́ tán yányán èmi ọ̀fẹ́ pàápàá tó bá ti ní í ṣe pẹ̀lú àjẹbánu ó ṣàpèjúwe ìlànà tí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú nàìjíríà tí wọ́n fi máa ń ṣayúyú ìlànà bò manipulation election láti débi agbára ní gbogbo ọ̀nà ó ṣàpèjúwe irúfẹ́ báwọn bí n tí ọ̀jẹ̀ káfíríkà ò súnmọ́ wájú ló fi jẹ́ pé ẹ̀yìn ẹ̀yìn tọ́mọ adìyẹ tọ̀yẹ́ ẹ̀ náà la wà lẹ́yìn àwọn kọ́ńtínẹ́ǹtì ìmíì nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ láti pàṣẹ ẹni tí í ṣe agbẹnusọ fún un ọ̀làwálé rasheed adeleke ni wọ́n ní ọlọ́rìí sọ̀rọ̀ níbi ètò ìkẹ́kọ̀ọ́jáde ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde convocation ti ilé ẹ̀kọ́ fásitì kan níbi tí wọ́n ti fún ní honorary doctorate oyè eh, dókítà ti ọ̀mọ̀wé tí wọ́n fi dá lọ́lá nígbà tí ọmọ sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ní ẹ wo mọ́mọ́ tí mò ń ṣe o àwọn Donald Trump tún ṣẹ̀ṣẹ̀ sọ yìí kí ló sọ so? ó ní májèlé burúkú burúkú tí ń bẹ̀ jẹ́ẹ́jẹ́ òun náà ni àwọn arìnrìn-àjò àjòjì ilẹ̀ adúláwọ̀ àti àwọn èèyàn láti Asia àwọn Asian àti African immigrants tí máa wá sí Amẹ́ríkà yìí bíi májèlé inú ẹ̀jẹ̀ ni wọ́n jẹ́ fáwùjọ Amẹ́ríkà aa kí ló sọ̀rọ̀ ẹ̀yin náà ṣe aa kí ló sọ eléyìí sí wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti takò pé kó panu ẹ̀dẹ́ kó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ ńbọ ló ti sọ̀rọ̀ yìí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àgbáyé ní tàmù sí CNN àwọn ni wọ́n jábọ̀ wípé Donald Trump ó sọ̀rọ̀ kan ní oṣù kẹwàá 2023 ní October wípé ńgbà tí yóò tún di ẹnu lọ́lọ́ yìí ló tún jù míì síta làwọn oníròyìn bá a mú wọn ní níbi ètò lọ́wọ́wọ́ láti fi àwọn ẹ̀hónú kan hàn òun náà ni ó ti gorí ìpèpele tó sì sọ̀rọ̀ pé ẹ wò ó ṣé ká mọ̀ tanra wa ọlọ́mọṣáájì akẹ́ran mérò ni òun lọ̀rọ̀ àwọn ará Asia àti Africa tí wọ́n pèrè àwọn ní immigrant tí wọ́n máa wá sí àwùjọ Amẹ́ríkà yìí wọ́n ti wá ba Amẹ́ríkà jẹ́ wọ́n dàbí májèlé fún Amẹ́ríkà ni wọ́n ní ó ní African àti Asian immigrant poisoning us eh, poisoning US blood mm, English ìròyìn yẹn pé Ọlọ́run kó sàmọ̀sánú èyí ni ọlọ́run ṣàánú wa. bẹ́ẹ̀ ẹnìkan bá sì lóhùn ọ̀ fún èèyàn ló ń jẹjẹ sí bẹ́ẹ̀ èèyàn ó sì fa ìjẹ èyí ó sì bẹ̀rẹ̀ dáadáa <laughs> káwa náà tó lẹ̀ wá ṣe ọlọ́run ṣe wá lẹ́ni tí ó lánìí tó àti àníṣẹ́kù tí ò ní sẹ̀sẹ̀ máa wojú orílẹ̀-èdè ibì kankan àbùkù ó fi mọ́ wọn bá. ẹyin àparí iṣu ni onílé fi ń hàn àlejò ní ìsìn. bẹ́ẹ̀ni ọlọ́run kó ṣàmọ̀ṣà. <laughs> ok o. Oh. Mm lórí ìdigunjalè tó wáyé ní ìpínlẹ̀ èkìtì ní ọ̀sẹ̀ tó kọjá lọ kábíyèsí ọba ògógà àti ìkẹrẹ èkìtì ọba samuel adu alágbẹ̀dọ̀ wọ́n ti sọ pé ejò lọ́wọ́ nú ni o torí pé bí náà láwo kò lè gòkè odò ìdigunjalè tó wáyé lọ́jọ́ àlárúbà ọ̀sẹ̀ tí ó kọjá lọ níbi tí wọ́n ti gbọ́n àwọn owó kan lọ ní báńkì méjì tí wọ́n sì gbẹ̀mí àwọn aráàlú tí ọ̀mọ́wọ́ mẹsẹ̀ ó ní nǹkan tó gbẹnu tán gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú òwe ìròyìn Nigerian Tribune wọ́n ṣe àlàyé pé àwọn tó dè hámọ́ra àbọn wáyé pẹ̀lú ète láti wá jí owó lọ láwọn báǹkì méjèèjì wọ́n tó bí ogún wọ́n sì yabo ìlú Ìkẹ́rẹ́ Èkìtì ní ọjọ́ tá a wí yìí tó jẹ́ pé wọ́n mórílé àwọn báǹkì méjì níbẹ̀ ni kẹ́lẹ́ bá mọ̀ pé wọn ò mú ní kékeré o ọwọ́ tí wọ́n bá wọlé èèyàn rò pé ogun lọ́wọ́ lù ní hmm. kábíyèsí ló sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tá lò tán nínú ààfin wọn nígbàtí ikọ̀ igbákejì gómìnà tí wọ́n wá kí bàbá pé ẹ mọ̀ kú ọ̀rọ̀ lù ú àwọn tí wọ́n wá bẹ̀ náà ni olóyè mọ̀nísádé àfúyẹ́ àti alàgbà ọ̀gágun ebenezer ògúndànà tó ti fẹ̀yìntì kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá dáre ògúndáre àti olórí àmọ̀tẹ́kùn ọ̀gágun àgbà olú àdéwà wọ́n ṣe àlàyé wípé àwọn wá bá bàbá kẹ́dùn ni o lórí ìṣẹ̀lẹ̀ bú ètí ọwáyé àti àwọn èèyàn tí. Ti ikú gbẹ̀mí wọn láìrò tẹ́lẹ̀ ìgbà tí kábíyèsí ọmọ sọ̀rọ̀ ó mú wá gẹ́gẹ́ bí ìrántí pé dídé tí wọ́n dé torótoró tòròtòrò bóun ti gbọ́ báyìí lòun ti ké sí àwọn tó wà lẹ́ka ètò ààbò àwọn pé ológun àwọn pé ọlọ́pàá àwọn tó yẹ káwọn ó pè àwọn pè mọ́ àmọ́ kí wọ́n tó dé wọ́n ti ṣe ọṣẹ́ ó ní inú àwọn bàjẹ́ ọ̀hún pé àwọn ọmọ bíi mẹ́tàdínlógún kan ni làwọn mú bí oṣù kan sẹ́yìn báyìí nípasẹ̀ àwọn vigilante. The Yuletide is here again. Hallelujah. Christ is born. Jogo School of Music presents the 19th Jogo Christmas Carols with the theme King of Kings, Oba Womba, coming up on Tuesday, the 19th of December 2023 at Jogo Center, number one, Harvester Drive, Liberty Road, Ibadan. Ewa Kajofiori Bay Oba Wombaga. The event will feature 300 coalition voices, audience carols, sing along, dance, and new talent expos. Time is 4:30 p.m. Ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ní ọjọ́ or Jogo kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún 2023. 2023, Nijogo Center, Liberty Road, Ibadan. Come and let's celebrate as we sing to the King of Kings in commemoration of his birth. Ashodun Ayo, God bless you. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kẹ́ẹ́ máa ṣá fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwool grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́ average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tún mọ̀ pé top success nínú oṣù ember kó o sì tún tẹ́wọ́ ampa tẹ̀ tí wá lọ́lọ́ fà. bàbá ń bari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lónà. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi margesson cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń orúkọ tá a fi gègé wúrà kọ. Kìkì ọ̀rọ̀ kan tó parí twenty twenty three ọlọ́run wòlíì Emmanuel Kẹ́hìndé Àkàndé yóò tún ṣiṣẹ́ agbára ìwọ ló máa sọ tẹ́símọ́nì o. àkànṣe ìpàdé àdúrà lágbára oníkan mẹ́ta ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn pásítọ̀ wòlíì emmanuel kẹ́hìndé àkàndé bàbá kíkì ọ̀rọ̀ kan lápàṣẹ fún annual seven days hour of miracle pẹ̀lú kíkì ọ̀rọ̀ kan olóṣù mẹ́tamẹ́ta àti òru ìrékọjá sí twenty twenty four àkórí ẹ̀ come for adi bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ ẹ bá fi òrùlé gerard bu ọmọ tutù ó tún bu ẹwà òun iyì kólé tí ó sì gbé yọ sóun bẹ̀ láti wá ra ojúlówó òrùlé gerard lẹ́dínwó pátápátá laola mega top concept limited lasojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́wọ́ ṣe nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three. ajá balẹ̀. ọjọ́ eh, ọjọ́ tí ẹ ti lọ ká ní ọ sọ pé o fẹ́ ka ìròyìn afẹ́nifẹ́re ọjọ́ ti lọ. ó ṣe pàtàkì fáwọn ọlẹ mẹ́nubà mẹ́nubà. sir ẹ ṣe sir ẹyin ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n ní wọ́n ti kọminú o wípé ìṣẹ̀lẹ̀ ìdígunjalè ojoojúmọ́ ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní south west gúúsù ìwọ̀ oòrùn nàìjíríà yìí tí í hmm. ṣe ilẹ̀ yorùbá pé káwọn gómìnà kí wọ́n ó tètè sokùn ètò ààbò dán ju ti tẹ́lẹ̀ lọ o pàápàá jùlọ nírúfẹ́ àsìkò yìí jàre ajayi tí í ṣe akọ̀wé ètò kéde gbogbogbò national publicity secretary fún afẹ́nifẹ́re ló sọ̀rọ̀ ló kọ ẹgbẹ́ yìí ìròyìn yẹn ń pé ààbò ọlọ́run kọ́mọ́ká kúrò lórí wa o pàápàá jùlọ lásìkò tá à ń ṣe yàtà yòtò. ká ṣẹ́rí padà báyìí hmm. ẹ jẹ́ àṣẹ́rí padà wá sínú olóò situation room lọ́kàn lórí ìkànnì fresh one oh five point nine ká tún wá fìyẹn ràn yín létí pé December tonic Yínká Ayéfẹ́lẹ́ ti rẹ́kọ̀dù ọlọ́dọọdún tí máa ń jáde ní December December báyìí òní gangan lọ́jáde lájà àbálẹ̀ ìbẹ́ òní lágbára lọ́wọ́ elédùà àwọn platforms tí ẹ ti máa rí i òun náà ni bíi boomplay audiomack apple play àti youtube Yínká Ayéfẹ́lẹ́ gangan wọ́n ti gbé síbẹ̀ consolation ẹ lè pè ní ìtùnú ẹ lè pè ní tùmí nínú ẹ lè pè ní rẹ̀mí lẹ́kún òun náà ni consolation yìí challenge ẹ̀ á kéde ẹ darapọ̀ mọ́ wa lórí lágbo òṣèré á hmm, bá ṣe rìn orin tẹ́ ẹ kọ ijó tẹ́ ẹ jù sí ibi tẹ́ ẹ jù sí